الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوة قسم الأمبا أترى كيف يكون ساجوا نبي ومحمد صلى الله عليه وسلم أترى أمبا ذكر له تراوي تعالى تنتا تفي ألن داكم قالوا ألن داكم أدعوا ولا يعو سلامتي يا رحمة الرحمن أبي أقول أقول إلي قلن كجكاكي قلوا إلي سلامتي يا رحمة الرحمن pẹ̀lú ọ̀dà ọlọ́run àwọn mọ̀tẹ̀síwájú nínú síra àdìsí tí a ń kà. àdìsí táwọn kà lálẹ́ ni àlàdìsú asáàdìsú ìṣirún òun náà ni àdìsí ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n àdì twenty six àdì twenty six. ani abdullahi bin abbas látọ̀dọ̀ àfáwọ̀ abdullahi ọmọ abbas kọ́lọ́n kọ́ bá ayé mú tiwọn. kọ́ọ̀lù wọ́n sọ fún wa yìí pé. جاءت امرأة من خثعم wọ́n ní arábìnrin kan tún wá láti agbègbè khazan ní ama ajatiliwada ní ọdún ají ìdágbére eré tá ànábì ṣe gẹ́gẹ́ bí àwa ọmọlẹ́kẹ́wò a rí wípé wọ́n máa ń sọ pé ají ìdágbére tá ànábì ṣe tawa wò dáadáa eléyìí ó jọ bí ìgbà tí ká sọ wípé bóyá ájì tá ànábì ṣe ó pọ̀ wọ́n wá fẹ́ yan rí eléyìí nínú àwọn ájì wọn wọ́n wá ní ájì ìdágbére eléyìí tó ṣe rárá kò rí bẹ́ẹ̀ ájì tá ànábì ṣe láyé ájì ẹ̀yọ̀kan péré náà ànábì ṣe ájì kan náà wọ́n wá pè ní ájì ìdágbére ṣùgbọ́n kí ló fà á tí pè ní ájì ìdágbére àwọn kókó bíi méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn afá tọ́ka sí pé wọ́n yóò jẹ́ ká máa pè ní ájì ìdágbére alákọ̀ọ́kọ́ ńbẹ̀ náà ni wípé anábì gangan sọ nínú kútúbà nítaǹpẹ̀ ní kútúbà náà ni ìbánisọ̀rọ̀ tá anábì bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ ní ájì lọ́dún náà lọ́hùn pé ó ṣeéṣe o kọjá pé eléyìí náà ni ìdágbére tá a fi tún ní pàdé mọ́ nírọ̀ tá anábì sọ ń jọ́ náà anábì sọ orúkọ ẹlẹ́mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹnìkan náà tún kọ́ wọ́n la tún lè sọ wípé torí pé ájì kan náà lànàbí ti ṣe láyé tó fi dágbére fáyé tó fi jáde láyé ọdún tó tẹ̀lé ànábì ọdún ájì yẹn ò padà bá láyé mọ́ wọ́n náà kókó méjèèjì yìí ó fà á tó fi jẹ́ sí wípé wọ́n fi ń pè ní wọ́n fi ń pè ní ájì ìdágbére wọ́n ní lọ́dún náà wá ní arábìnrin yìí bá kọ́ọ̀lá wọn ni ya Rasulullah irú òjíṣẹ́ ọlọ́run ẹ̀nà fàárí ìdọ̀tàlà ájì àlà ìbáàdì yìí ìdá anábì dájúdájú ọ̀ràn yẹn ájì lórí àwa ẹrú ẹ̀ àdìrápàtì àbí sheikhan kabira ó dé bàbá mi láyé ṣùgbọ́n bàbá mi ti darúgbó lórí ogbó náà ló dé bàbá mi láyé láyé sẹ́fì à ń yẹ sẹ́wìyà alárọ̀ ìlà bàbá mi ò lè jòkó déédéé. lórí nǹkan àgùnmá nǹkan àgùn tí wọ́n sì ń gùn gbà náà ó yàtọ̀ sí ká sọ pé yóò gùn jet ó yàtọ̀ sí ká sọ pé yóò gùn mọ́tò àwọn nǹkan àgùn tí wọ́n máa ń gùn gbà náà òun náà ní bí ẹṣin àti ràǹkúnmí ẹ rí i pé àgbàlagbà tí ọ̀wálé dájò kó tí wọ́n gbé sórí ẹṣin sẹ̀rọ̀ pé wàhálà ni ṣe jàbọ́ ló ṣubú ọ̀wá ni bàbá mi ò lè kò lè jòkó dáadáa lórí nǹkan àgùn eléyìí ó ń fà á tó fi jásí wípé bàbá mi wà lè rí àjìṣe tí wọ́n béèrè lọ́wọ́ anábì ìjọ náà pé fàálì yẹ kò dín ánìhù ǹjẹ́ tá a lè san gbèsè àjìṣe àbá yóò rí san àlìyẹ kò dín ánìhù ǹjẹ́ a lè fi san gbèsè àjì àbá náà ani awuja ani pé kémi ọlọlẹ bá a ṣe ájì yẹn káwá fi sọ yìí pé yẹ ká gbà ń bẹ bàbá yìí la torí ẹ sí. ǹjẹ́ a ṣe bẹ́ẹ̀ bí kọ́ọ́lá naam èsì kan náà ànábì dá lóhùn pé naam bẹ́ẹ̀ ni ẹ lọ ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pẹ́lẹ́ iná ìjọ àdídélé ta kà lánàá ṣùgbọ́n tàná ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé àbí tààrọ̀ yìí nítorí àtọ̀ ń bẹ̀ ni wípé ìlérí wà ń bẹ̀ ẹ̀rí pé obìnrin tuntun ẹnì yẹn wá ó ti tún o kọ́lọ̀ àjì ṣùgbọ́n eléyìí kò sí ìlérí kankan bẹ́ẹ̀ eléyìí jẹ́ ìfinúfẹ́dọ̀ ó fi hàn yí pé èyí tó bá jẹ́ ìlérí ànábì ní dandan ni ṣùgbọ́n eléyìí tí è ṣe ìlérí kì í sọ̀rọ̀ àyàn àmọ́ tí wọ́n bá lè bá a ṣe yóò ní ládàá rẹ̀ káwé àgbọ̀ ara rẹ̀ méjèèjì tálákọ̀ọ́kọ́ dandan ní gbèsè nìyẹn wọn gbọ́dọ̀ san torí pé òun ló sọ di gbèsè fún rẹ̀ òun ló ṣèlérí èyí ń ṣèlérí àkọ́kọ́ náà fọ́ láàárọ̀ ìpè tí wọ́n bẹ́ tẹ̀lé ilé rí ní ẹ̀sẹ̀ bẹ́ ká máa ṣe ṣùgbọ́n tó bá ti lè ṣe ó ti dọ̀ràn ẹ̀rí olórí ẹlẹ́ẹ̀kejì ni wípé bàbá tó wá ṣèlérí gan-an náà àìṣèlérí pẹ̀lú nǹkan ní ju ọ̀dọ̀ ọlọ́run ọba lọ o lápẹ̀jú ẹni sẹ́ni kó ṣèlérí wípé a ṣe ọlọ́run tóun bá lè gba rọ̀mọ̀dánà yìí já a wọ́n lọ jóńbi Ṣàngó owó fi hàn wọ́n pé wọ́n máa jó ọdún Ṣàngó tí wọ́n máa ń ṣe nílùú ibìkan òun náà fi hàn wọ́n pé wọ́n máa jó Ṣàngó jó ọlọ́run <laughs> wọ́n lọ ju gbèsè gómẹ̀ ọ̀hún èyí wọn kò jẹ́ dandan fún kọ́ lọ sí ìyẹn o kò gbọ́dọ̀ sí ìyẹn pẹ̀lú abẹ́nìkan sọ pé aa tó wọ́n báyìí lọ gbà wẹ́jọ́ adijọ́ ọdún báyìí aa àwọn èèyàn gbà wọ́n ra ọtí kalẹ̀ báyìí ẹ̀gbọ́n mọ́mọ́ ni èèwọ̀ ni kò gbọ́dọ̀ rẹ̀ bí o ìwọ ni o gbogbo ìgbésẹ̀ yẹn bá ṣe pé wọ́n ya pa àṣẹ ọlọ́run pé wọ́n ṣe nǹkan tó dùn mọ́ ọlọ́run èèyàn gbọ́dọ̀ sí yẹn o àmọ́ dáràn náà o ṣé lọ́nà tó dá gbogbo ọ̀sán kàfàrà anábìrì yẹn kí ni kàfàrà rẹ̀ òun náà ni ìtààmù asáràtì màsàkìnà mímà tùtù ìmúna àlìkùn yóò fún yàn mẹ́wàá lóúnjẹ yóò fún yàn mẹ́wàá lóúnjẹ áwọ̀ ìṣòwò àtúntò àbí kọ́ra sọ fún yàn mẹ́wàá àwọn tàhárí rù rọ́kàbà àbí kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tí ọba wa ní gbogbo eléyìí tá a ṣe tá a sọ tí ọba wa ní lágbára àti ṣe wọn fàṣíyá mọ̀sálá kẹta yọ yóò gba àwọn ọjọ́ mẹ́ta ní òfin yẹn bákan náà náà tó wáyé pé ìlérí ṣe náà bákan náà tó jẹ́ ìlérí tó lè pé àbọ̀ lágbára àti irú àwọn kẹta àwọn ọ̀rọ̀ tó jẹ má ìlérí pé ẹ̀ ń ṣèlérí pé sì nǹkan kan kò rí nǹkan yẹn ṣe àwọn nǹkan tó fi tàn nìyó torí ìdí eléyìí ìyẹn ṣèlérí ìyẹn ní ta kàtẹ́lẹ̀ ó tún ọ̀rẹ́ pé tí wọ́n ti ṣèlérí òdìdọ̀ ọ̀ràn yẹn ṣùgbọ́n kájá pé yẹn wọ́n ṣèlérí ìkankanlẹ̀ yẹn tàbí kó dín ní lọ́wọ́ bíi pé bàbá ti darúgbó níyàn bá kàn lóun fẹ́ mú un lọ àmú kọ̀ǹdíṣàn kan náà tó mẹ́rẹ̀ bẹ́ẹ̀ tí ó lọ ṣe gẹ́gẹ́ bí èyí tó yẹ ká fi kún sàárọ̀ yẹn náà òun ni wípé ẹni tí ó lọ ṣe hajj nínú májẹ̀mú ni pé kóun náà ti ṣe hajj kan tẹ́lẹ̀ tóun náà bá ti ṣe hajj ọ̀ràn yẹn tẹ́lẹ̀ yìí tọ́kọ́ lọ ohun tiẹ̀ ní ọmọ jẹ́ o bàbá ò ní gbalada o ìyá ò ní gbalada o lóbi jẹ́ sí wípé ẹni tí ó lọ náà kó ti yá àmọ̀ yìí pé ẹni tí òun fẹ́ lọ ẹni yẹn náà ti di kẹ́ni o ó ti ṣe ágìrì tẹ́lẹ̀ tí o bá ti ṣe ágìrì tẹ́lẹ̀ tọ̀ ètò ẹ̀kọ́ ràn lọ tiẹ̀ lọ́lọ́ sí o <laughs> tiẹ̀ lọ́lọ́ lára tiẹ̀ ní ó pa o torí ìdí eléyìí nínú àwọn tó wà ń bẹ̀ nínú ẹ̀kọ́ náà káàkiri wọn sọ pé ẹ yẹ kọ́kọ́ lọ bá àwọn mọ́ni ṣe ágìrì náà ọkọ̀ ti tiẹ̀ náà tọ́wọ́ wá ṣe tiẹ̀ tọ́sọ̀ wá lọ bá àwọn mọ́ni ṣe tiẹ̀ tí wọ́n máa dọ̀bálẹ̀ sí ọ̀ ọba ti lówó yàn méjì ìyàwó ẹnìkan tó ti ṣe ágìrì tẹ́lẹ̀ ọba rí pé kọ́ má bàa pẹ́ ìwọ ẹnìkan tó ti ṣe ágìrì tẹ́lẹ̀ lágbára lọ́dún ni mo fẹ́ kẹ́ wá lọ bá àwọn mọ́ni ṣe tiwọn tó ẹ̀ ti tẹ́lẹ̀ eléyìí ni àwọn májẹ̀mú táwọn afáà fi ti kó sì jẹni tó mọ̀ nípa ṣe àì tọ́ka májẹ̀ni kàtí ọ̀ mọ̀ nkankan tọ́ka máa lọ́dọ̀ ọ̀lọ́ lè ṣe bálabàlà àbí wọn kà máa fi opportunity tó ní yọ máa fi ṣe fàájì káàkiri ìlú mẹ́kà kì í ṣe yìí wọn yọ máa pé tòun torí ẹ lọ ìtọ́jú ọ̀ràn yàn wọn kọ̀ lọ yanjú ẹ̀ náà tó bá ti ẹ̀kọ́ àwọn nǹkan míì wa náà gbogbo ètò òkan lè máa lọ ọlọ́run o má jẹ́ sùúrù fáwa náà láti lọ mọ́sà dẹ́ ní rọrùn fáwa náà dẹ́ ní rọrùn fáwa náà jẹ́ ká yọ rọrùn fáwa náà jẹ́ kí jíjẹ mímú rọrùn fún wa kí níná lílu rọrùn fún wa àlàáfíà àdákùn ọlọ́run ti jẹ wáyà o gbogbo tó ń kálukú wa tá a ti ń fi lè àìlera tó kọ́lọ̀ nǹkan fún aláàbíà tó pé برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته